of Nescafe Multi 3 in 1. Nescafe. Start strong, finish strong. Peak protein breakfast. That's the secret to how mom wakes up early, makes breakfast for us, and runs off to work. How daddy works most nights and still gets up early to drop me at school. No matter how busy they are, they're never too tired to play with me. And that's because they never leave home without a peak protein breakfast. Start every day with a peak breakfast and reach with protein to keep you going. Peak. Rich for your peak. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Nourish should energize your kids with Milo Active Go to help them succeed in sports because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! eh my sister as i dey tell you hmm as married woman for dis win naija eh e good make you know how to dey manage yourself well well no be time wey you and oga enjoy una sef like husband and wife fiam you don carry belle as economy take be so e better to born pikin wey you fit train well o oh. make suffer no for do you strong thing. Mm -hmm no be lie o ehn eh, now for me and my oga eh na honey and banana connect we dey call on top five five five zero nine to direct us to ogbonge clinic dem wey dey help us with safe family planning method you sef fit call dem for their number five five five zero nine for free dem go answer you sharp sharp on top language wey you sabi come knack you correct family planning informate so you and oga fit dey do una thing as una like without fear of say belle fit enter when una never want am <laughs> Yes, so call 55059. Make yourself join others with Sabi to start your own family planning because true, true, life better pass with sense. Honey and Banana Connect. Call 55059 today. Charles! Yes, mommy? Go and bring two sachets of hypo bleach for me. Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can't see any germs here. <laughs> they are so tiny you can't see them. But they are there. And that is why I trust only hypo bleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of hypo bleach. Hypo You done the hustle, done the dream. They chase success, see your business you they build. But your bank talk say you no qualify, nah nah nah. Now how to level up, you define nah nah. for your savings, uh-huh As time the time bills, uh-huh You know say, fair money, there for you, there for you Na na na Whether na quick loan or transfer Anywhere you are, fair money, there for you Fair money, there for you If not loan you need it go help you chase your dream. It go help you build your business. Fair oh. banking for all. Oh. Fair Money Microfinance Bank is the digital bank partner that believes everyone deserves free debit cards, quick access to loans, convenient bank services like bill payments, savings, and 100 free transfers. Download the Fair Money app today to experience free and fair banking with Fair Money Microfinance Bank. Something new, Daytown. <laughs> ogbonge something where you feed drink for money. The new Nescafe Malty 3 in 1. It is the delicious blend of Nescafe and malt. <laughs> it's so good, we're still trying to get all the right words to describe it. Hmm, the malt inside just a totori <laughs> e creamy well well, A full mouth with that omi omi taste wey dey tinkolo body new Nescafe Multi. Welcome to the multi side of coffee. Start your day with a creamy multi taste of Nescafe Multi 3 in 1. Nescafe. Start strong, finish strong. Ibadan Kini Fresh FM. Nibadan tún ti dòde o lórí falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tún ti dòde o lórí falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. adúpẹ́ ọlọ́run hmm. tọ ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ bó o ní àsìkò bójú epo ṣe rí sọ́ọ̀rì àsìkò bójú ọjọ́ ṣe rí nípa epo tí ò sí àsìkò bójú ọjọ́ ṣe rí bó ṣe rí so sẹ́lẹ̀sẹ́lẹ̀ lọ́ba ẹ bá ti rẹ́ni tó jẹ́ wípé ohun rẹ̀ ò gbéra láàárọ̀ kùtùkùtù báyìí kò lépo lọ́kọ̀ Eh. àwọn tí wàá lépo lọ́pọ̀ ni ẹ mọ́ kí àwọn ẹ̀rín sẹ́lẹ́ńsẹ́ báwọn. táwa lọ ń bá wí. ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn wa káàbọ̀ sórí àjà àbálẹ̀ ẹni ọba lépo lọ́kọ̀ ohun rẹ̀ ó kilẹ̀ ohun rẹ̀ ó kilẹ̀ àmọ́ tí òòrè po rọ sínú jẹrẹrétọ̀ nù lé <laughs> ohun rẹ̀ ó kilẹ̀. ó lò tán náà ó padà lò. àmọ́ yọ lónìí ah, wọ́n ọmọ ìṣẹ́jú márùn-ún ni ọ̀tàn o. kò sí ìrìn kọ̀sọ́ àsìkò kéèyàn kan wá wà ní alákíá kẹ wá mọ̀ pé àwọn pàdé ọ̀ wá mọ̀ pé lápàtà hello bọ́ládé bọ́láwà ayé eh. tẹjú mọ̀ bọ́ ayé ti fẹjú mi o mọ̀ bọ́ wá jayé gbogbo wa kínní náà. èrò ìyónẹ́wò eh, ẹgbẹ́ mọ́tò wa gbé mi nì ah, mi ò pé mi ò wá ọ eh. ẹgbẹ́ mọ́tò wa kọ́ lẹ́tí <laughs> mi ayẹyẹ ọyọ lásìkò yìí kọyọ kọyọ n tẹ̀lé pé fún hello hello èyí ò ní wọ́n ti fẹ́ sáyìn kínní yẹn o wọ́n ní kò wá sáyìn tiẹ̀ tó tẹ̀lé ọ̀hún wọ́n ní check yẹn ti rẹ́dì wá pìkẹ́ kì í ṣe fífò èyàn fò. gbẹ́pọ̀ <laughs> sí èyàn ó gbọ́ kadà. kágbàdo dóde lé ayé kínní kan láti ẹ jẹ kaba oh, dà sí rìn díẹ̀ díẹ̀ díẹ̀ ah. bàbá yẹn lẹ́yìn ó débi ti lọ. Oh, so ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá hmm. dédé rí mi lórí ọ̀kadà kò sí wàhálà o kò sí ní tó máa wọn kọ ẹ̀yìn bí <laughs> next ibi tá a tó wà nìyẹn nísìnyí. Oh. Eh, next <laughs> level lọ fẹ́ wí ah, o sì wá gbé mi next level nìyẹn <laughs> ah, ẹni tí bá ń gun mọ́tò tẹ bá lórí ọ̀kadà next level ló dé yẹn. orí ẹ yí ni orí ẹ ìwọ lòun níjà ń bọ́lẹ̀ lórí mọ́tò kí n bu ọ̀kadà. ó ti sọ pé kí wọ́n mọ bí wọ́n bá ti rí olórí ọ̀kadà wọ́n mọ̀ bínú next level lọ já síhun. ó bọ́ kó bá fi fi bílẹ̀ já bẹ̀rẹ̀ ah. ara olúwa ẹ̀gán ò tiẹ̀ all right ibo ni àti ẹ ti bẹ̀rẹ̀ kiri ọ̀hún. àwọn ìwé tí ẹni káka fún yín láàárọ̀ tòní <laughs> ọ̀rọ̀ epo ń bẹ ń bẹ ọ̀rọ̀ Ukraine ń bẹ ń bẹ eh. lórí ti ilẹ̀ Russia ètò ránṣẹ́ àwọn àdókù hmm. lé àwọn ẹni ẹlẹ́ni lórí ní Ukraine ogun tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ ọlọ́mọdé odogodọdẹ tàgbáyé o ilẹ̀ Romania ilẹ̀ Hungary wọ́n ti sọ pé ọmọ Nàìjíríà ti bá ń bẹ ní Ukraine tí wọ́n bá fẹ́ wọlé sọ́dọ̀ àwọn ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kò ẹ máa wulẹ̀ sanwó físà kankan hmm. lọ́fẹ̀ẹ́ ẹ máa bọ̀ ojú ní rojú sànù nàìjíríà jìnnà àwa sì súnmọ́ ukraine díẹ̀ hmm. Hmm. yes wọ́n ní ìjọba àpapọ̀ tó wá sọ pé gbogbo àwọn òbí tó bá lọ́mọ ní ilẹ̀ ukraine tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ọlọ́run ṣeun fáǹfààní ẹ̀yin òbí àtàlágbàtọ́ náà tẹ bá sì ń gbọ́ àwọn ọmọ yín tí ẹ bá sì ń láǹfààní àti máa bá sọ̀rọ̀ lórí aago ẹ sọ fún wọn pé bí wọn ò bá wá rìn lọ sáwọn bọ́dà tí à ń sọ yìí Polish border ni o ti ṣe ti Poland Romania ni wọn fẹ́ cross sí ni o àbí orílẹ̀-èdè Hungary ẹni kí wọ́n máa rìn lọ́wọ̀ọ̀wọ́ kí wọ́n máa rìn in group kí wọ́n lè ba àkáǹtì fúnra wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà tí wọ́n bá wọ orílẹ̀-èdè tí wọ́n ń lọ mhm. ọlọ́run yóò bá wa wọ́n ní ọlọ́run ló di ọkàn ọba àti ìjòyè yóò bá wa ó sì ọkàn fáráò náà bó tiẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ dáàyè kan àmọ́ ńgbà tí ọ̀rọ̀ lọ́kàn kò dẹrùn fún fáráò mọ́ hmm. ọlọ́run yóò bá wa pùtì omi <laughs> tútù sọ́kàn Putin kí ohun gbogbo kí ó fi fàyè gbà láfíà o èyí ò kọjá àkọ́kọ́ lára àwọn ìròyìn èyí tó gbéra sọ láàárọ̀ tí ò ní ọ̀rọ̀ lórí ti epo bẹtiró orí ń ta ọmọ nàìjíríà ọ hmm. ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ nàìjíríà náà ni wọ́n wà nínú ilé àwọn míì gbé ẹni lọ́wọ́ àwọn míì ṣe ni wọ́n mú àwọn wọ́n tan kándù láwọn bèbè tí ilé epo káàkiri hmm. láti sùn kí wọ́n tó ra epo báyìí hmm. nítorí pé ọ̀wọ́n gógó epo ó sì ń ta àwọn èèyàn lórí ìsóni. Mm ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ilé epo tí wọ́n ti rí epo tẹ́lẹ̀ wọ́n gbélé epo wọn ti pa hmm. àwọn tó epo sì ń bẹ lọ́dọ̀ wọn tó hmm. Hmm. <laughs> ìjọba ọ̀run ni o àfagbára wọ̀. <laughs> ok ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n tún ti gba ìkó ọ̀rọ̀ látọ̀dọ̀ sano sano lọ́làmpún ìjọba àpapọ̀ yìí o wọ́n ní àwọn táwọn jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ kan ní àwọn fásitì nílẹ̀ yìí àwọn mú kí gbogbo nǹkan ó di pawó bí ìgbà ìbò bá fẹnu ọkọ̀ sọlẹ̀ láwọn fásitì nàìjíríà bí wọ́n bá ti pé wọ́n grand fásitì ó ti ní ntọ́fẹ́ bá dé nù lẹ́gbẹ̀ẹ́ àwọn gómìnà APC wọn ó ṣèpàdé lọ́la ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ wọ́n ti dákọ̀ ìgbìmọ̀ tí ó mójútó ìpàdé àjọ ńlá gbogbogbò wọn convention panel wọ́n ní wọ́n ti dákọ̀ àwọn èèyàn tí ó wà ń bẹ̀ ṣe rí ní Ti èyí táwọn gómìnà gúúsù nàìjíríà ń béèrè fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ state police wọ́n ní ó dàbẹ̀ ń pé ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kejì wọn ní orílẹ̀-èdè nàìjíríà wọn ò tiẹ̀ wo bẹ̀ rárá gbogbo ń táwọn gómìnà gúúsù nàìjíríà ń béèrè fún wọn owó bẹ́ẹ̀ o ìròyìn yẹn ń bẹ níta gbangba punch lóòrọ̀ tòní. wọ́n ní bàálù nàìjíríà ó ṣeé ṣe kó gbéra kó bẹ̀ẹ̀ sí fò nínú oṣù kẹfà ọdún 2023 ẹ̀ inú ìwé ìròyìn ti Nigerian Eh, inú Daily Sun ibẹ̀ ni àti rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ìkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn fún àwọn tó bá ti wà ní ẹgbẹ́ òkùnkùn níbẹ̀ ibikíbi tí ọmọ ẹgbẹ́ òkùnkùn bá ti rú fọ́ báyìí wọ́n ní wọ́n bomi paná rẹ̀ ni hmm. nípínlẹ̀ Ọ̀ṣun. Hmm. lórí àtìgbà tíkẹ́ẹ̀tì ẹni tí ó dupò ààrẹ fẹ́gbẹ́ PDP wọ́n ní Wike ó tún pàrokò sọwọ́ sí Àtíkù ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ni ìròyìn yẹn ń wí níta gbangba The Nation eléyìí tí wọ́n fún mi lóòrọ̀ yìí. tó bá wá jẹ́ pé lórí ti Wike ni tó sọ̀rọ̀ ní ti Wike wí nínú ìwé ìròyìn tí ń bẹ níwájú tèmi ni pé ìgbà táwọn bá parí ẹni táwọn fà kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP oh my god hmm. surprise ọmọ Nàìjíríà hmm. ibi hmm. táwọn hmm. bá yọ. Hmm. Hmm. ní pápákọ̀ òfurufú àgbáyé torílẹ̀-èdè wa Murtala Mohammed International Airport àwọn òṣìṣẹ́ eh, agbèfọ́ba tí wọ́n ń gbé àwọn onífínfín líla rúnrún NDLEA wọ́n ti gba àwọn kan mú pẹ̀lú àpò tí wọ́n pákéjì eh, igbe o tí wọ́n pákéjì ẹ̀ sí wọ́n wá pákéjì ẹ̀ ní pákéjì ọṣẹ dúdú bí ọṣẹ ẹ̀wẹ̀ báyìí àmọ́ ń gbà wọ́n padà tu ẹ̀ ìsọsí àbúwẹ̀ wọ́n bá mẹ́ ìsọsí àbúwẹ̀ ẹ̀ẹ́n ẹ̀ẹ́n Mm. ok nínú ìròyìn míì tọjọ ọmọ ti òṣèlú wọ́n ní lórí bí wọ́n ṣe lààlà kalẹ̀ bí a ṣe dìbò lọ́dún tí ń bọ̀ báyìí ńṣe ni àwọn ẹgbẹ́ òṣèlú wọ́n káyà sókè o wọ́n ní APC PDP SDP ACF wọ́n ní àtàwọn lọ́yà lọ́yà wọ́n wá wò pé sáàsì dìbò yìí báyìí hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ náà ni àbámẹ́ ẹnìkan náà tó ti ń fọwọ́ sọ̀yà báyìí sẹ́nitọ́ Àdàmú wípé ṣé APC convention àti parí yẹn ẹ mọ̀ wé èmi ni wọ́n fẹ́ yàn èmi gangan ni wọ́n yàn kalẹ̀ ńbẹ̀ hmm. sẹ́nitọ́ Àdàmú lè ń fọwọ́ sọ̀yà fúnra rẹ̀ ńbẹ̀ ó ṣeé ṣe bọ́lá òun bá jẹ́ ọmú yes kí ìsọ̀rọ̀pọ̀ nítùbí ìnùbí ọ wáyé láàrin Putin ààrẹ orílẹ̀-èdè uh, Russia àti Zelensky ààrẹ orílẹ̀-èdè Ukraine ọlọ́run yìí ó mú yẹ́sì ni ìròyìn ń wí the nation lọ́jàbọ̀ ẹ̀ níta gbangba o. a ní kí wọ́n jébù rẹ̀ náà ni. awolùgbẹ́bẹ̀ mm, eh, awolùgbẹ́bẹ̀ náà ni. Eh, eh, kò easy ah, ní ah. twenty twenty two fẹ́mi súnmọ́ bí ọwá lọ rèé tajà ní twenty twenty two kí orílẹ̀-èdè kan wá fẹ́ colonize orílẹ̀-èdè tí àtìlẹ́yìn bíi forty four million. níbi tójú làdé yìí. Ah, ní twenty first century odidi èèyàn forty four million lára àtọmọ bíbí ti ń bẹ ní ibi à ń wí kí wàá ló dé. alẹ́ àná hmm. Hmm, kọ́ọ̀bù kan tí wọ́n ń ah, jẹ́. kì í ṣe kọ́ọ̀bù kan o kọ́ọ̀bù tí tíìmù tèmi gbà yìí ṣe just kọ́ọ̀bù kan o. kí ni. ah you will never work alone. tíìmù wo tíìmù yín sà. Eh, eh, liver ni oh, liverpool tó ní liver hmm. wo. okay. jẹ́ n fọ̀rọ̀ yín. ó fi mu tábà. ìrọ̀ mo fi mu mi gbóná tá a mọ̀ ah. tó òfin bẹ̀. kọ́ọ̀bù kò sí nǹkan kan ó sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu. léyìí tí mo tọ́wọ́ ojú ni tó sojú mi firi. aa o ti mú nǹkan tẹ́lẹ̀ kun ni. rárá rárá tí ẹni mẹ́la rẹ̀ o tó dé. oní ntọ́ wo ni oní ntọ́ wo ni ó sojú mi fìyà. bọ́ bá ń gbọ́ mi èmi ò gbọ́. yọ̀bọ̀ lẹ́jẹ̀ mu. <laughs> bẹ́ẹ̀ bá jẹ́. ajá balẹ̀ ajá balẹ̀. bóyá ní wìtí gọ́ọ̀dù. 52 solid weeks of divine eternal providence by Jehovah Jireh. Be at the first Bemi War in 2022, February 28, the last Monday in February, 7 a.m. to 3 p.m. at the Power of Restoration Land with God. Àkókò to to tẹ̀wọ́ gba ìlérí ọlọ́jọ́ pípẹ́ yẹn bọ́ba bẹ sahara wò bó ti wí ìwọ làbẹ̀wò ìmúṣẹ ìlérí kan níbẹ̀ mi wò àkọ́kọ́ lọ́dún twenty twenty two ọjọ́ ajé tó kẹ́yìn oṣù kejì yìí òun lásìbẹ̀ ọwọ́ tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ṣe bọ́lọ́n papa authority tó ṣe ọ̀run sílẹ̀ gbaragada gbaragada fún ni ṣebí jehova ńlá tó fi wà láàyè tiẹ̀ takọ́bí ẹ̀ àti ẹ̀mímọ́ ẹ̀ tó yẹ tìlẹ́yìn tí ń bá fi ṣe ni ló fi jẹ́ pé dandan ní kìlì ọjọ́ pípẹ́ kò di mímú ṣe láyè o aago méje àárọ̀ ó ní bẹ̀mí wò ń gbéra sọ àbáṣọ̀rò ọlọ́jọ́ mẹ́ta oní òṣáájú bẹ̀mí wò ní twenty three twenty four àti twenty five tásì crossover wọ march one pẹ̀lú ìṣòro lálẹ́ february twenty eight ìpele yìí hẹ̀rẹ̀ ń tẹ̀ kàmọ́mọ́ àṣẹ wíbẹ̀ ṣẹbẹ̀ ó mú yanyan sí ni lẹ́nu tani lẹ́nu wòlíì ajínrere jẹ́ òwádìí ọ̀ẹ́jẹ̀pì. ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn sátọ́rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yẹn ò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́run ọláyẹmí ògo rẹ kì í ṣe tẹlòmíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsùn ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń jẹ́ ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé onípojípo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú bàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun anointing for the financial breakthrough ó máa lékenkeleké kínkà aago méjìlá ọ̀sán thursday march three títí di àfẹ̀mọ́júmọ́ saturday march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmú ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀ ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè táyọ̀ jẹgbẹ́ lọ lójú ẹlẹ́gàn nígbà forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ àtọ́tún arére gbogbo ọlọ́kọ̀ ẹrù pátápátá nípínlẹ̀ ọ̀yọ́ yálà onípọ̀npọ̀ kéékèèké tàbí àjàgbé ejò ńláńlá ti ń kẹ́rù ní kẹ̀tíkẹ̀tí tó fi báwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí maruwa tá a tún fi ń kẹ́rù ẹrù abẹ́lé ni tàbí èyí ti wọlé látẹ̀yìn odi ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fò tẹ́lẹ̀ wípé ó ti di dandan láti máa sanwó orí ẹrù tẹ́ ẹ bá ń kó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ká má dágun lásì ìkéde yìí ká má bàa ṣẹ̀sófin tó lè mú jìyà dání fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí yàrá kọkàndínláàdọ́rùn room eighty nine ministry of trade ní secretariat ìbàdàn tàbí ká ẹ pè zero seven zero three nine one zero seven nine three one land my people all of una where they do haulage with different different vehicle where una dey take carry load Now you state government send me to una you must to pay levy on top every haulage wey una dey carry wey be chikili money so that development for your state go dey ride on as we like her. no toxic, i no tell you oh. for more information, make una waka go room eighty-nine ministry of trade for secretariat ibadan àbí kúkúmá dey call zero seven zero three nine one zero seven nine three one ẹ wá má gbàgbé pé cameroon nigeria limited nìkan níjọba nù Let's ń tẹ̀ láti ẹ̀dínwó orí ẹrù wọ̀nyí yóò ṣeé ṣe o. bàbá jẹ́ ń rí tèmi ṣe nínú ìpàdé àdúrà yìí o. bábí dá sọ mí nílé bábí dá ọlọ́run tó sọ ibi dire fún mọ́dékàì tó sì tún yí ayé òbèdéódòmù padà òun yìí kan náà ló ń ṣe iṣẹ́ agbára nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ò ṣe àkọ́kọ́ lóṣooṣù bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run ló ti rí tiwọn ṣe nínú ìpàdé àdúrà olúwa pàbídà sọ́bìdire ìwọ náà wá bá jésù oníṣẹ́ ìyanu pàdé nínú ìpàdé àdúrà yìí ní tí ò ṣe àkọ́kọ́ nínú oṣù tó ń bọ̀ yìí láago mọ́kànlá àṣálẹ́ ní orí òkè sọ́bìdire odò lágbègbè bàbá ọdẹ akínyẹlé ìbàdàn níbi tí ọlọ́run yóò ti máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ apọ́sù dr mk bámigbóyè jp fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé zero zero three three seven seven eight nine six five el shaddai wà lójú iṣẹ́ pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ bí. a ó bá ṣe ní talárinrin ni ká gbàlù ká gbàjọ bá ṣàjọyọ̀ ká gbégbá ọpẹ́ eob all white birthday bash. gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì ọ̀pọ̀ olórin òṣèré pè pèdèpèdè adẹ́rìnpẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí eob gangan aago mẹ́ta ọ̀sán ni rẹ́kápẹ́ẹ̀tì ó bẹ̀rẹ̀ láti yóò sì gbó rẹ̀ gẹ̀dígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob bí multi-concept nigeria limited ló pákéjì ẹ̀. ìrọ̀kù yá o. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. àgbẹ̀ni european tó lè yí pẹ̀lú kiss fly. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly ká lọ́jà eru rẹ̀. ilé ìgbẹ́ tó yá yìí la máa dé sí ká tó lọ fojú lóúnjẹ. ìrìn àjò afẹ́ pẹ̀lú kiss fly wà lọ ṣe bí ọba. èmi glory ọmọ bishop mo ní má tẹ̀lé lẹ́gọ́fà lè ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania ìróbíàtọ̀ lè yí o. bibles and tours tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. yúròpù yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ Tecno pẹ̀lú Laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti February first títí di February twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra Spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valent time àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ̀ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la place let's go there. Let's go there. Fresh fídíò ayẹyẹ èyí galaga ju five in one events. ni àwọn oh, jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi ti o fresh fẹ. dókítà tí mrs olùtayọ fani tí o kẹlẹ ọlọjẹ bí ló si ni ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálẹ́ kọ̀kọ́. book launch lálẹ́ kejì. launching of foundation lálẹ́ kẹta. inauguration cooperative society lálẹ́ kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ la gomẹ wɔɔrɔ dalẹ kɛlɛlɛ. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹmú la kásá. báyé kọrẹsì. u kọlẹ agadi sẹgbẹlẹ jésù. àti kore de daniel. ankara taamu àti paasi ni fi sara ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn gbọ́rù tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. fo gbolo kọlu kọtọ kulujà kẹjà kẹlu ma wà ń bẹ. dókítà yín ká fẹlẹ mọ ẹ lólùgbàlejò àgbà. a máa retí yín o ọmọ ọmọ àmọ́wọ́ òpómúlérò mọ́jà àlẹ́ kan ó ti pọ́dún méjì nìyẹn tó fàyè èso ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀. ó ti pé ọdún méjì nìyẹn tí bàbá onínú rẹ̀ dágbére fáyé Emmanuel Adégbóyèga adékọ̀bí àmọ́ ó ti lọ a kò lè gbàgbé rẹ̀ ìpàdé dọ́jọ́ àjíǹde pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run tó ti pé ọdún méjì báyìí ti pa Emmanuel Adégbóyèga Adékànbí àmọ̀wò ti lọ sinmi láyà olùgbàlà a ò lè gbàgbé rẹ fáwọn iṣẹ́ ribiribi tó ti gbé ṣe ńgbà tó wà láyé ó fi ẹsẹ̀ wa lé àpáta Kristi ó fi ìmọ́lẹ̀ hàn wá ó kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ṣe múyangàn láwùjọ gbogbo ìjọ ọlọ́run àdúgbò ojúlùmọ̀ àtọ̀rẹ́ ló ń ṣèrántí rẹ ní gbogbo ìgbà pa Emmanuel Adégbóyèga Adékànbí àmọ̀wò ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì February ọdún twenty twenty ló dágbére fáyé ìṣẹ̀ṣẹ̀ yìí kó dìbò ṣe ká tó fara rẹ fúnlẹ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ẹ̀ àwa ń kọ̀ bí àbọ̀ òun túbọ̀ bá sùn láyọ̀ olùgbàlà rẹ̀ títí dọjọ́ àjíǹde níbi tí ìpèyà ò ní sí ìròyìn iṣẹ́ rere rẹ̀ sì ń tẹ̀síwájú túbọ̀ bá sùn láyọ̀ olùgbàlà olùfẹ́ ó dàárọ̀ gbogbo ọmọ àtẹ̀bí ló ń kéde ó lè máa rẹ̀ o. ó lè kọ́kọ́ bàbá máa rẹ̀ pẹ́ tí o. tó bá dojú iṣẹ́. ó lè bàbá máa dọ̀lẹ́nu o wá ti máa gbọ́. ọ̀lẹ̀ kọ̀kọ̀ bàbá má rẹ̀pẹ̀ sí o. ọ̀lẹ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ lọ́lẹ̀. ọ̀lẹ̀ kọ̀kọ̀ bàbá má dọ̀lẹ́nu o. ó <laughs> le koko. ògbóǹkẹ́gbẹ́ ògùn òbílẹ̀ tí mú lọ́kọ láyà wà ní mùsùlùmí tó fi ń bá mu gbé po. ó le koko sà. ó le koko lọ́tínú. bẹ́ẹ̀ kò nípalára. no side effects. ìjọba fòǹtẹ̀lú àwọn tó gbọ́n pa ẹ̀ wọ́n ń jẹ́rìí sí wípé ọba ló le koko lójú iṣẹ́. ó le koko. ó wà káàkiri gbogbo ilé ìtajà oògùn àjẹbí tradomedical health care center tó wà lẹ́yìn young adebutus ososani junction òkè àdó ìbàdàn ló gbé jáde. ó le koko. ó le koko koko ló lẹ. ó le koko bàbá má dọ̀lẹ́nu o. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́wọ́ hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú pàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní cac fifty center number six ogoluwa estate bus stop zone one Alagbon area kúmọ̀pàyí road olodo Ibadan. aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní cac fifty center gbági akíngbadé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé cac fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo ènìyàn láti rí bàbá pásítọ̀ dr stephen o ajayi fún ìgbaninímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí gbé wa pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside B and bnd renters ibadan is going to be powerful be there tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹgbẹ o kàn kárí bọnú ni kí ló ń ṣe ọ. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ó mọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrú àtúnyẹ kà fún lọ́dọ̀ wọn. wọ́n ti wá ń ṣe promo ó revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is pro promo náà gbélé yìí sẹ́yìn náà bá ti rọ̀kán lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùn àbàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ lẹ́tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngúnnísọ̀ kìíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn gbígbẹ́ ẹ̀kẹ́ ti fọwọ́ ti gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngúnnísọ̀ kìíní tí wọ́n ṣì dẹ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún nísọ̀kínní ló ń kéde. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn òun náà ni àtúntì hmm. gbédè báyìí hmm. àwọn ẹ mọ̀ pé bó la ti bẹ̀rẹ̀ torí pé àìsàn tí ń sogójì ní sọ̀dúnrún o ní ti ń sàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní í ṣe o torí pé ilẹ̀ tí ń mì tìtì ní Ukraine hmm. láàrin ti ilẹ̀ Russia àti Ukraine bẹ́ẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó yẹ kó kan gbogbo àgbáyé ni ibikíbi tí òun kà kò bá wà ẹ̀wọ́lẹ̀ àdúrà náà ni o kéèkì ọ̀hún kọ́mọ́ tàn kálẹ̀ kó dogun dọdẹ hmm. mọ́ gbogbo àgbáyé lọ́wọ́ hmm. lórí ọ̀rọ̀ ìkọlùkọgbà èyí tó ti di ọjọ́ kẹrin báyìí láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine à ń gbọ́ báyìí ni gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú òwe ìròyìn wípé àwọn èèyàn ti dìde wípé kí ọ̀rọ̀ yìí kọ́mọ́bà wàá de fọ́pọ̀ mọ́yọ̀ tán ní orílẹ̀-èdè àgbáyé o ìjókòó sọ̀rọ̀ yọ wáyé lónìí láàrin àwọn aṣojú ilẹ̀ Ukraine àti Russia níbi tí àwọn àgbààgbà mẹ́jọ bàjẹ́ táwọn náà jọ bá wọn jókòó níbẹ̀ wọ́n ní wọ́n sọ pé kò sì ní sí gbèdéke kan pé lágbájá mọ́rin báyìí mọ́ lọ báyìí tí òun kà kó fi dé sí ibẹ̀ ẹni tí í ṣe igbákejì mínísítà fọ̀rọ̀ abẹ́lé ní Ukraine arákùnrin engben yeni ló sọ pé ọ̀rọ̀ tí wọ́n wáyé láàrin Russia àti Ukraine láàrin àwọn aṣojú wọn ní Monday òní ni. Monday, ni yóò sì bẹ̀rẹ̀ ní ọwọ́ àárọ̀ wọ́n ní ẹnìkan tó náà jẹ́ àwọn adótinimọ̀jẹ́ kọ́bàjẹ́ arẹ́lẹ̀ Belarus Alexander Lukashenko ni ló sọ yìí pé àwọn ti sọ̀rọ̀ ọ̀hún ó sì ti múyán pé ìjókòó yóò wáyé ní òní yìí àwọn èèyàn tí wọ́n sì ń ta kàngbọ̀n yìí èyàn àwọn olóṣèlú nílẹ̀ Ukraine àti ti àwọn olóṣèlú aṣojú tilẹ̀ Russia wọ́n ní wọ́n jọ jókòó ní ní tòbínúbí lónìí yìí létí bèbí odò kan tẹ́ ń pè ní prepared ibẹ̀ ni ìjókòó ọ̀hún tí ó ti wáyé bákan náà wọ́n ní ẹni tí ṣe aṣojú ìṣọ̀kan àgbáyé US ambassador uh, to the United Nations wọ́n ní Thomas Greenfield ó sọ lórí ẹ̀rọ CNN wípé àwọn náà máa wò bí gbogbo ìjíròrò wọn bí ó ṣe lọ kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo tí wọ́n bá sọ ń bẹ̀ kí ó kó mú yes gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní wọn máa pa ibi tó o tún fẹ́ gbà wọlé ń bẹ̀ eh, lórí ọ̀rọ̀ ti Russia. o ṣeun tí ìròyìn tó ní ṣe pẹ̀lú ìtura ọkàn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí. Ti ríboríbo Russia ní Ukraine tí ó ti dàbò báyìí orílẹ̀-èdè bíi mẹ́ta kan wọ́n ti ṣetán láti gba àwọn ọmọ Nàìjíríà wọlé láti Ukraine àmọ́ lọ́wọ́lọ́wọ́ ètò ti fẹ́ parí pẹ̀lú méjì nù wọn ojú ìwé ìkẹtàléní ogójì page forty three punch tí mo gbá mú lóòrọ̀ ènìyàn kọ sí ìjọba ní orílẹ̀-èdè Hungary ni wọ́n ti nawọ́ ìfẹ́ àti ọwọ́ àánú sí orílẹ̀-èdè wa nàìjíríà nípasẹ̀ kíkéde ìròyìn ayọ̀ sétìgbọ́ àwọn ọmọ nàìjíríà tí ń bẹ ní Ukraine tí ẹ̀rù ń bà lásìkò yìí ntí Hungary gbé sílẹ̀ bí àǹfààní fáwọn ọmọ nàìjíríà tí wọ́n fẹ́ fi Ukraine sílẹ̀ báyìí ni pé wọ́n lẹ́tọ̀ọ́ àti àǹfààní láti wọ ilẹ̀ Hungary láì gba ìwé ìrìnnà tá a mọ̀ sí visa àmọ́ bí wọ́n bá ní ìwé àti ṣiṣẹ́ ní work permit ní ibi tí wọ́n ti ń bọ̀ tí í ṣe Ukraine àbí wọ́n ní pálí orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ ní ọwọ́ wọn bó sì jẹ́ ìwé ìgbélú resident permit náà ní ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n sàmọ́ tiẹ̀ kọ́kọ́ kó gbogbo ẹ̀bọ̀ gbogbo kómìdè kómì kí wọ́n wá wọlé sí orílẹ̀-èdè Hungary ẹ̀ mọ̀ gbọ́ ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò permanent secretary fún iléeṣẹ́ tó ń rí sí ètò ilẹ̀ òkèrè nílẹ̀ yìí Ministry of Foreign Affairs Gabriel Aduda òun náà ló ju eléyìí sígboro si lánàá ti ṣe ọjọ́ àìkú Sunday ìkànnì abẹ́yẹfò nítàkùn àgbáyé Twitter òun náà ni ó ju iṣẹ́ ọ̀hún sí fún gbogbo ọmọ Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi pàápàá ní Ukraine lásìkò yìí ṣe ìrántí ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe ìrántí pé kànáńjàngbọ̀n ààrẹ orílẹ̀-èdè ti Russia Vladimir Putin òun náà ni àgbáyé jí ní ọjọ́ àlàmísì thursday ọ̀sẹ̀ tó lọ ni wọ́n gbọ́ pé putin ti puti àwọn àdó búkúbúkú ó ti puti ẹ̀ sí orílẹ̀-èdè ukraine tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lọ rẹpẹtẹ táwọn ibùdó lọ́lọ́kanjọ̀kan náà fara gbá nínú ìkọlù eléyìí tí wọ́n fẹ́ fi ya wọ inú ukraine èyí invasion wọ́n ní àwọn nǹkan olóró abàmì eléyìí tí máa gba sánmọ̀ wọlé sórílẹ̀ òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jù láti Russia sí orílẹ̀ Ukraine tó sì jẹ́ pé bá a ṣe ń sọ yìí bí kinní òun ṣe balẹ̀ sí olú ìlú orílẹ̀ Ukraine tí í ṣe Kiev òun náà lọ bẹ̀rẹ̀ sí ní pa ogunlọ́gọ̀ àwọn èèyàn tí ilẹ̀ Ukraine sì ti kéde pé tọ̀ àwọn èèyàn kan ti gbẹ́mímì láti pàṣẹ àdóbùkù àti ìkọlù ilẹ̀ Russia o láti pàṣẹ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn orílẹ̀ àtàwọn ọmọ orílẹ̀-èdè tí ń bẹ ní Ukraine ìdààmúdààbò ti bá tí kálukú sì ń bá àwọn aláṣẹ wọn sọ̀rọ̀ tí ń rawọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n mọ̀ wo àwọn níran gbàgbé àwọn sí ibẹ̀ ń wò kọ́mọ́dì pé ọmọ tó kòròkòdókòrò kò tó lásìkò yìí ìkéde ayọ̀ láti orílẹ̀-èdè Hungary tẹ́ ẹ kọ́gbọ̀n òun náà lọ jáde sétí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ní páálí Nigerian passport àbí wọ́n ní ìwé ìgbélú ní Ukraine resident permit pé kí wọ́n mọ̀ tí ẹ̀ kọ́kọ́ bọ̀ ná ní orílẹ̀-èdè Hungary kí wọ́n wá jókòó fara nísinmi tí ọkàn wọn ò fi balẹ̀ olú ilé aṣojú Nàìjíríà Embassy Federal Republic of Nigeria tí ń bẹ ní Hungary ni wọ́n ti pàṣẹ àwọn aláṣẹ níbẹ̀ ń kéde sétí àwọn ọmọ Nàìjíríà àmọ́ o bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní orílẹ̀-èdè Romania àwọn náà ti sọ fún gbogbo ọmọ nàìjíríà tí ń bẹ ní Ukraine tí wọ́n sì fẹ́ẹ́ fi bẹ̀ ńlẹ̀ pé kí wọ́n máa bọ̀ nínú orílẹ̀-èdè ti Romania bí wọ́n bá kọ́kọ́ fẹ́ máa gbé ní Romania kí gbogbo wàhálà yóò fi jẹ ròkun gbàgbé ààyè gbà wọ́n bó bá sì jẹ́ pé wọ́n fẹ́ gbé Romania máa padà sí orílẹ̀-èdè nàìjíríà náà kò sí wàhálà gbogbo kómìdè kómì kọ́kọ́ sá fún wàhálà Ukraine ọ̀hún nígbà tí orílẹ̀-èdè wa nàìjíríà láti pàṣẹ ìjọba wa máa gbé àmọ̀ràn kalẹ̀ fáwọn tọ́rọ̀ kàn ní Ukraine yìí wọ́n ní àwọn nǹkan ìjọba ní ẹ̀yin ọmọ nàìjíríà tẹ̀ ń bẹ ní Ukraine tẹ̀ fẹ́ kó mbẹ̀ àti fún yín ní ìkéde látàdọ̀ àwọn orílẹ̀-èdè tí ń ṣàánú wa ara ẹ̀ ní Hungary àti Romania bẹ́ẹ̀ bá wá kúrò mbẹ̀ ẹ rí i pé ẹ ní àwọn ìwé ìrìnnà travel document eléyìí tó ń mútumọ̀ jáde Nigerian passport jẹ́ kan Ukrainian resident permit náà jẹ́ kejì ẹ sì mú owó tí ó jẹ́ euro owó ilẹ̀ aláwọ̀ funfun ẹ mú hmm. lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì dé ẹnu bodè ẹ má ṣe balabala falafolo pẹ̀lú àwọn aláṣẹ hungary o ẹ má gbèsè lédè ta o <laughs> Ah, wọ́n fẹ́ lẹ́yìn mm. kún. Eh, eh. àwọn tí wọ́n sì lọ rèé kẹ́kọ̀ọ́ tí wọ́n ní pàmìtì ni kì í sàwọn mm. èèyàn tó yẹ pé eh, wọ́n kàn gba Àbújá dé Ukraine. irú àwọn eléyìí ti haba kọ́lọ́hún ṣàánú ẹ̀ nínú. Ọlọ́run sọ gbogbo wọn. àmín kọ́lọ́hún kó dákun. kì í ṣe fẹ́ ẹnu ẹlòmíì ló fi bínú bóde. Ah, ah, ìlú ayé má ṣe ìbátutù kó mú yẹ́sì. etí ẹ bá fi ráyàn funfun níta lọ́sàn gangan ó ní n tó lè jáde. all right ọlọ́dà Nàìjíríà padà sí ipò tó dáa àmì o ẹ jẹ́ ká kó kákó ní apá ti ọ̀rọ̀ ti Russia àti Ukraine báyìí gẹ́gẹ́ bí ìròyìn míì tọ́jẹ́ mọ́ ti abẹ́lé Sultan ti Sokoto Saad abaka kẹta ó ti sọ fún gbogbo àwọn tọ́jẹ́ aṣáájú ní ipò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ọjọ́ kan ń bọ̀ tó ní kálukú yọ jábọ̀ fún Ọlọ́run ọba látàrí èyí o ní wọn mọ̀ lépa bí ìṣọ̀kan yóò ṣe wà lórílẹ̀‐èdè wa. Lórílẹ̀ sultan ti ìlú Sokoto Saad Abubakar kẹta ni ló ti pàrọwà fún àwọn èèyàn tí wọ́n jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n jẹ́ kí ìfẹ́ orílẹ̀-èdè yìí kí ó wà ní ọkàn àyà wọn ju àwọn nǹkan tí wọ́n ó rí ṣàjẹ lágbo ti òṣèlú lọ èyí tó mú ẹlòmíì dédi òṣèlú Saad Abubakar ni ló sọ pé ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà wo ló ṣe pàtàkì o ká sì rí i dájú pé eléyìí iná ni ó wà lọ́kàn gbogbo ẹnikẹ́ni tó ní ipò àkóso ní orílẹ̀-èdè yìí Sultan ló ń sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tá a lò tán nínú ààfin rẹ̀ tó wà ní Sokoto nígbàtí gómìnà ti ìpínlẹ̀ Bayelsa Duye Dire tọ́wọ́ akí ní ààfin rẹ̀ láti kẹ́dùn látàrí ti ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ rẹ̀ níbẹ̀ ọ̀hún ti ọ̀dàgbére fáyé eyín Hassan Dambaba wọ́n ṣe àpéjúwe olóògbé Hassan Dambaba gẹ́gẹ́ bí èèyàn kan pàtàkì ní ìpínlẹ̀ Sokoto àti lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní òun náà sì ni Magaji Sokoto ní ìgbà ayé rẹ̀ ó sì jẹ́ àrọ́mọdọ́mọ ti Sardauna Sokoto Amadu Bello Saad abaka kẹta ó ṣe àpèjúwe gómìnà Duye Dire gẹ́gẹ́ bí ẹni ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè bàbá rẹ̀ èyí orílẹ̀-èdè Nàìjíríà ó ní tẹ́ ẹ bá wò ó àwọn èèyàn tó kó rìn wá báwọn ní ààfin ó ní ẹ̀ẹ́rì gbogbo ẹ̀yà tí ń bẹ ní Nàìjíríà lẹ́yìn rẹ̀ èrò kẹ̀tíkẹ̀tí tó tẹ̀lé kì í ṣe ọmọ bíbí ti ìpínlẹ̀ Bayelsa nìkan ìlókò lẹ́yìn wá báwọn ó fi hàn wípé ẹni tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí ni tí kò sì wo ẹlẹ́yàmẹ̀yà kankan ó kí gómìnà díì fún wíwá tó wá bá wọn ní ibẹ̀ ó tẹ̀síwájú láti máa ṣàlàyé pé ìgbàkúgbà tó bá tó àkókò fún oníkálukú ni yóò lọ rèé jábọ̀ fún ọlọ́run ọba tòrọ́dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ náà ni a sì padà sí sultan ó ní òun kí gómìnà ìpínlẹ̀ Bayelsa àti gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ náà pé wọ́n kó oríire ti sáà kejì ètí gómìnà ti ń lò lọ ó ní àmọ́ ní tòun o òun ò ní yé tẹnumọ́ pé kí gbogbo ẹ̀ bá ti wà ní ipò àṣìwájú ipò òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa lépa àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀‐èdè yìí ni. tọ́ lágbo òṣèlú lójú ìwé kẹtàlé ní ọgbọ̀n page ojú ìwé kẹtàlé ní ogójì page forty three punch ni wọ́n kọ sí pé àwọn gómìnà APC wọ́n fi kùnlukùn lọ́la ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ kódà ẹgbẹ́ APC ti dákọ̀ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ tí yóò mójútó convention ẹgbẹ́ ọ̀hún ó kéré tán àwọn gómìnà méjìléní ogún tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ nílẹ̀ yìí APC àwọn ni wọ́n péjọ máa fi kùnlùkùn ní ọ̀la ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ẹnìkan tó jẹ́ ògúnná gbòǹgbò ọmọ ẹgbẹ́ tó ṣe sófó fún oníròyìn àmọ́ tó ní kí wọ́n má dà kan sínú ìwé ìròyìn òun ló jí ọ̀rọ̀ yìí sọ so ní àná ọjọ́ àìkú Sunday ó ní ẹ wo ìgbìmọ̀ ẹlẹ́ni ogún twenty member convention subcommittee ni wọ́n gbé kalẹ̀ fún ìpàdé àjọ ńlá gbogbogbò APC tí ó wáyé lọ́jọ́ kẹ̀hìndínlọ́gbọ̀n oṣù kẹta March twenty sixth ọdún twenty twenty two yìí àmọ́ o ẹni tó yọ ọ̀rọ̀ sọ sọ pé nbí tí ó jẹ́ kí wọ́n tètè máa ṣe léyìí ó ní ìkéde àjọ INEC tí àjọ INEC tí mójútó ètò ìdìbò Nàìjíríà sọ pé láti ọjọ́ kẹrin oṣù kẹrin twenty twenty two àwọn ẹgbẹ́ òṣèlú ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ètò ìdìbò abẹ́nú láti fa ọmọ oyè fún ipò ààrẹ kalẹ̀ presidential primaries ó gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ ní April fourth twenty twenty two wọ́n ní fún ìdí èyí àwọn tó jẹ́ aláṣẹ àtògùnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ APC wọn ò fẹ́ dúró wò ó bí èèkàn kò gbónú ẹgbẹ́ yìí kan náà ló sọ fún ìwé ìròyìn Punch tí èmi ń kà yìí pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ lóníranran láti jẹ́ kí ẹgbẹ́ kógùn lé ìgbésẹ̀ ṣọ́wó náà kí wọ́n mọ̀ bàbà náà owó lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí ó yẹ kí owó ọba lọ bó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe láti máa ṣe bọ̀ ni àmọ́ tí wọ́n tèrò ara wọn pa pé ẹ jẹ́ ká ṣe ṣọ́wó náà lórí ìpàdé àjọ ńlá tí ń bọ̀ lọ́nà yìí ìròyìn ọ̀hún ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ o mọ̀ká díẹ̀ kẹ́hìn náà ó lè bá rí nǹkan gbẹ́nu síbẹ̀ page forty three punch ni wọ́n kọ sí. bákan náà lágbo tí òṣèlú ẹgbẹ́ òṣèlú PDP òun ló ní ìròyìn yìí o nígbà tí gómìnà Nyesom Wike lẹ́ẹ̀kan sí nínú ìròyìn tí wọ́n máa kà yìí níbi tó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yọ́ yí àgbàdo ẹnu nígbà táwọn bá kéde ẹni táwọn fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí gbé àsíá PDP lọ́wọ́ láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ó ti ṣe àlàyé o pé àbájáde ìbò abẹ́nú táwọn bá dì láti fọ ọmọ oyè yọ tí yóò gbé àsíá lọ́wọ́ díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yọ yí àgbàdo ẹnu fọmọ Nàìjíríà ni ó ṣe àlàyé o pé ẹnikẹ́ni èyíkéyìí nínú àwọn tí wọ́n bá jọ dùn tọba bóde ńbẹ tó sì jáwé olúborí ó láwọn daṣọ ìyìnbó ni táwọn daṣọ ro tí yóò sì fi kógo já nínú ètò ìdìbò èyí tí àwọn olóòkan yìí gómìnà Wike ló ń sọ̀rọ̀ ní ìlú Port Harcourt lánàá òde yìí tó tún fèsì lérí ọ̀rọ̀ tó bóde látẹnu ẹni tó ń ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar tó sọ pé kò sí ọgbọ́n rẹ̀ kò sí bí jẹ́ fẹ́ jù sí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà pẹlẹbẹ ni ó fi lélẹ̀ òun lòun ó tó gba tíkẹ́ẹ̀tì yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP ńgbà tí Wike ó sọ̀rọ̀ ó ní ah oníṣẹ́ mhm. rí ọ̀dà kéèyàn náà kọ́mọ jọra rẹ̀ lójú ó ní àmọ́ gbogbo wa la mọ̀ wípé kì í ṣe gbogbo ìgbà ni nǹkan lè máa gbà ojú òpó kan náà lọ nítorí pé ọ̀nà fún ẹnìkan ṣoṣo kọ́ ni wọ́n tọ̀ ọ̀rọ̀ yọ ó lóun ò retí eléyìí kọ́mọ bóde lẹ́nu aláàjì Àtíkù Abaka gómìnà Wike ó ṣàlàyé pé gbogbo nǹkan tó bá gbà tí ó yẹ káwọn ó ṣe ni làwọn ó ṣe o láti dájú pé ẹni ọba tọ́ tọ́ yẹ ńlọ́bọ́ sí e, epo ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà láti inú ẹgbẹ́ òṣèlú people's democratic party gómìnà ìpínlẹ̀ rivers ìyẹ̀sán wike pàrọwà fún gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú pdp wípé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wọn bà nǹkan jẹ́ o kó tó di pé àdìbò abẹ́nú ó nítorí pé ẹni ọlọ́run bá fẹ́ ẹni ọlọ́run ọba bá fẹ́ kó bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni yóò bọ́ síta nínú ìbò abẹ́nú èyí táwọn ó dì o ẹni tá a bá fà kalẹ̀ ọmọ nàìjíríà wọ́n wà shocked èbú hmm. tó shocked. Hmm. all right anyway therefore ọlọ́run ọba ìdùmarè kó ṣàánú yàjóyàjó ìròyìn bó ti ẹ̀ pé kò tí ì balẹ̀ sínú ìwé ìròyìn láti Ukraine òun náà ni pé bàálù tó tóbi jù lágbàáyé world's largest plane ti Ukraine ti. Tí wọ́n rọra ṣe tí wọ́n sì ń lò ní orílẹ̀-èdè wọn Russia ti lọ rèé bàjẹ́ wọ́n ti ju àdó wọ́n ti fi fọ yángayánga. pàlú tó tóbi jù lágbàáyé tó tóbi jù Ukraine ló ló ṣe bẹ́ẹ̀ ló sì ní. ṣẹ́yọ kan ni ni. ẹ largest ni ẹyọ kan tó tóbi jù. ó yẹ kí wọ́n ṣe largest tó pọ̀. kó tó pọ̀ tó tí ó ní ẹsẹ̀ sùn. Eh, largest tó pọ̀. kò sí àfi bí wò ó bá ṣẹ̀ṣẹ̀ ọlọ́run kó ṣàánú o. ẹni tí ọgbẹnusọ fún orílẹ̀-èdè Ukraine ní Ibia Park ẹ̀ tí ní airfield tí kò jìnnà sí olú ìlú Ukraine tí í ṣe Kiev ní àwọn orílẹ̀-èdè Russia ti lọ rèé ju. tá a sì ní wọn ó jókòó ṣe ìpàdé àlàáfíà láàárọ̀ yìí. ọlọ́run kókó sí ara bínú ni Putin kókó sínú. Okay yes à ń tẹ̀ síwájú ní orílẹ̀-èdè ti nàìjíríà àwọn ìwé ìròyìn nàìjíríà tó jáde lónìí ó ní a ti ń gbé àlàyé bóde ẹ jẹ́ à lọ sójú ìwé kẹjọ ṣàánú láwọn ò ní ṣàánú ìjọba àpapọ̀ mm. tí àwọn ò fi mú nǹkan lẹ̀ ah. pẹ̀lú wọn lórí ah. ọ̀rọ̀ tí. àwọn akẹ́kọ̀ọ́ náà sì láwọn fọ̀n mú kódà wọ́n nílò ní ìnìyẹ kí ó sì rí yẹ èmi náà kàtọ́ ọba kà yóò oh, tán. good good good. àwọn òṣìṣẹ́ àgbà láwọn fásitì nàìjíríà lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn Senior Staff Association of Nigerian Universities SANU ni wọ́n ti sọ pé ní kò pẹ́ kò pẹ́ yìí òun náà ni àwọn ò jẹ́ kí àwọn aláṣẹ fásitì àtijọba nàìjíríà ó dá dán mọ̀ ní orí ọ̀rọ̀ àwọn fásitì tí ń bẹ nílẹ̀ yìí wáò ìròyìn wáò wáò wáò tájà kéhùn òun náà ní ń bẹ lójú ìwé kẹjọ punch bí mo ṣe sọ fún yín sànù ni ọ̀rọ̀ àánú kankan kò sínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ torí wípé báwọn kan bá ti bí igi bá ti fi bí èèrà bá fẹ́ ni pegi èèyàn ọ̀wọ̀n dànù ni ìjọba àpapọ̀ nàìjíríà ti jẹjú àwọn ní ìjẹkújẹ wọn ni àwọn àbá tí ó dàdéhùn tí àwọn jọ jókòó lé lórí láti ìgbà pípẹ́ ìlérí ọjọ́ tó ti pẹ́ òdi mímúṣẹ dáókò tí a wàyé pẹ̀lú ẹgbẹ́ sanu wọn ni àwọn àtijọba làwọn sì fi jókòó ń gbà náà o táwọn tọwọ́ bọ ìwé àdéhùn memorandum of action pé kí ṣé ó di mímú ṣe lórí táwọn ń béèrè fún àmọ́ dàsìkò yìí hmm, ṣàánú ni àwọn tiẹ̀ ń kọ́kọ́ lọ́ra pé káwọn mọ́gùn lè yanṣẹ́ lódì àwọn ń lọ́ra láti mọ́gùn lè yanṣẹ́ lódì àmọ́ àmọ́ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí <laughs> àwọn jẹ́ kí ìjọba mọ̀ pé ajura wa lọ tìjàkadì kọ́ o torí ìjọba ti fẹ́ jẹ́ kí ohun gbogbo kọ́ pakaṣọ nínú ìgbésí ayé àwọn ó sì jẹ́ n tó dunni tó dunni jọjọ wọnú bọ́gọ́ pé ìjọba ò tiẹ̀ wọn ò tiẹ̀ bẹ̀sùbẹ̀gbà bíi pé kínní káwọn la àwọn ọmọọṣẹ́ lójú o dantu àwọn dàǹtú ìlú o ìròyìn yẹn ń pé wà o wà o wà o ìròyìn ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti punch tó jáde lónìí sanu sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ ó fi láálì ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n sì ń sọ pé àwọn ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìmọ̀ṣẹ́ lójú ìmọ̀ṣẹ́ lójú ìwòsẹ́ níran ṣeé ṣe kéèyàn mọ̀ èèyàn mọ̀ wá síbi iṣẹ́ irú bó ṣe wá nísìn. kí wọ́n sọ pé ìní kò ní sọ̀rọ̀ áàkì ọ bí olójú ọmọ gbájú táyé lójú kìlọ̀ ìwé ìròyìn kà mm, ọmọ pé mm. kàkọ́ kàní ó sì àsọlù bìtì ìyẹn ó sọ̀rọ̀ pọ̀ wá. èèyàn wá yọ wo sẹ́ràn ni. dantulu nu. ok i dantulu. all right nínú ìròyìn tó jọmọ́ ti ASUU ẹgbọ́ ní báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ nínú ìwé ìròyìn àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ Nàìjíríà National Association of Nigerian Students NANS wọ́n ti sọ pé àrà kan gúdù ìfẹ̀hónúhàn lẹ́yìn táwọn ò ní wojú chè wọ́n ní òní ìníyọ́ bẹ̀rẹ̀ o láì bá sí pé kùrukùru bá bojú ọjọ́ jẹ́ o àwọn tó jẹ́ àgbáríjọpọ̀ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn tí ní National Association of Nigerian Students NANS wọ́n ní àwọn pàgídí náà gbogbo nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti Àbújá àtàwọn ìlú ńláńlá ní òní ìní láti fi sọ wípé àwọn ò sọ̀rọ̀ káwọn ó tún kó jẹ ẹgbẹ́ NANS náà ni wọ́n ti kọ́kọ́ dúnkokò mọ́ Nàìjíríà ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé bẹ̀rẹ̀ látòní yìí o bí ìjọba àti ASUU tí wọn bá yanjú ní tí ó dà wọ́n pọ̀ láàrin ara wọn àwọn ò lè mọ̀ wòran o kí tàwọn wá bàjẹ́ lẹ́ka ti ètò ẹ̀kọ́ ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Sunday Ashefon ni wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí pé ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kọ̀ lọ wọn ò sì mọ ibi tí ó wà amẹ́nìkan tó jẹ́ fún Sunday Ashefon ti ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ wò ó ẹ gbàgbé yẹn oòrùn mọ́sọ̀kò làwọn ò fi ṣe àwọn ti wí ìbásàn káwọn ọmọwé jáde torí pé itọ́ ò ní balẹ̀ kó tún padà sí ẹnu wọn làwọn ti sọ fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n yanjú aáwọ̀ tí bá ń bẹ láàrin wọn àti asuu tí ìjọba ọba wa wà nǹkan kan ṣe sí i àjẹ́ pé wọ́n mọ̀ retí àwọn o àwọn bóde ní rabaji gan bẹ̀rẹ̀ láti òní ni o ní ẹ̀fẹ̀hónú hàn ìtọ́jà alágbára yìí tí ó wáyé kódà wọ́n sọ wípé yíká gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè wa ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni àwọn ó yí àwọn agorodomu da ojú ọ̀nà àti àpólàgì tí ọkọ̀ kankan kò ní í lè rìn wọ́n lè mọ̀ pé àwọn ń sọ̀rọ̀. Hmm. <laughs> lójú ìwé kẹjọ punch àwọn tí àwọn gómìnà gúúsù nàìjíríà ń béèrè fún pé kí wọ́n mú wọnú ìwé òfin nàìjíríà ọdún 1999 kó sì kú ò lábàá kọ́ dàṣẹ wọ́n lọ́ọ́ dàbẹ̀ pé kò mú yẹ̀sì o torí àtúnṣe tí wọ́n dábàá rẹ̀ pé wọ́n fẹ́ ṣe síwèé òfin nàìjíríà tọdún 1999 àwọn tí àwọn gómìnà ń béèrè fún wọn ò gbéra pálawọ bẹ̀ ìròyìn ọ̀rẹ́ e ní fẹ́rẹ́fẹ́ ìpè fún ẹ jẹ́ kí ọmọ mójútó àlùmọ́ọ́nì resource control eléyìí tí àwọn gómìnà gúúsù nàìjíríà tí wọ́n ń béèrè fún àti ìdálẹ́sí ọlọ́pàá àpẹẹlẹ̀ state police sílẹ̀ ti ikọ̀ àwọn gómìnà gúúsù nàìjíríà tí a mọ̀ sí southern governance forum tí wọ́n ń béèrè fún ó dàbẹ̀ pé kò mú yes ìwé ìròyìn tèmi ń kà yìí ni àwọn ṣe ìtọpinpin lọ sílé ìgbìmọ̀ asòfin àwọn sì wo àwọn àbá tí wọ́n fẹ́ ṣàtúnṣe sí si, Eh, nínú ìwé òfin Nàìjíríà sixty eight amendment proposed Ti ti wọ́n propose sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ti Senate ó dàbí pé kò sí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nù àbáwọn kò sì sí ìmọ̀ mójútó tí bá ń bẹ lágbègbè kó wá bí àlùmọ́ọ́nì nínú bẹ̀ gẹ́gẹ́ bí àwọn gómìnà gúúsù Nàìjíríà bí wọ́n ṣe ń béèrè fún ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé ń jò ní òun náà ni ẹjọ́ kan ló di lọ́bọ̀lọ́bọ̀ tí wọ́n gbére lé ẹjọ́ ìjọba àpapọ̀ èyí tí ń jókòó ní Àbújá tí wọ́n sọ pé àwọn ìpínlẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ àti àṣẹ láti máa gba owó orí ọjà tí a mọ̀ sí value added tax eléyìí tí ìjọba ń gbà tí wọ́n ń gbémì kálú láti gbà yìí wọ́n ní kinní náà tó dàbí pé kò ní fẹ́ mú yẹ̀sì o nínú táwọn gómìnà ń béèrè fún ìròyìn yẹn pọ̀ tí ń pè é ọlọ́run ọba àyànjú ẹ o ojú ìwé ìkẹjọ punch tó jáde fún tòní ni wọn sí o ajá balẹ̀. alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó gbàlẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì ccc christian koinonia ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó jẹ́ kó mọ ológun orógùn lò lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdàpọ̀ mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó lóru bá ń lo ọ̀pẹ ní ìfàmì òróró yan rẹ̀ tó ń tẹgbẹ́ akọrin ccc gbẹ́sẹ̀lẹ́n cathedral ní saturday march twelve twenty twenty two laago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gbẹ́sẹ̀lẹ́n tv on youtube nínú àdúrà yìí àwòdọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gbẹ́sẹ̀lẹ́n cathedral along general gas kọ́lápọ̀ ìṣẹ̀lájí àrẹ àkóbá ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two nine six three jésù oníṣẹ́ ìyanu ń retí yín fún ìdàgbọ́ ẹ̀mí mímọ́. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ orin dáfídì orí ìkíní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ràn àwọn ènìyàn búburú agbára àdúrà àtàṣẹ tó wà nínú orin dáfídì látòrí kìíní débi tó parí sí ní àádọ́jọ orí ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń kà á lódì lódì fi àṣà pé àṣà lórí àdúrà kodò àṣàyàn kíkà orin dáfídì léde yorùbá pọ́nbélé tógun ayé máa ń gbọ́ tó máa ń sálọ lélẹ̀ yìí orí kìíní lẹ́ ń gbọ́ yìí orí kẹrin ló ń dalẹ̀ nídẹ̀ orí kẹsàn-án la fi ń ṣẹ́gun ọ̀tá orin dáfídì orí kẹtàlélógún ó cd àti pcd orin dáfídì lédè yorùbá a gbé jáde báyìí marketed and distributed by ayeni ventures number thirty four kẹntà ọlọ́kọ̀ ṣàkún abẹ́òkúta ọ́fíìsì wọn tún wà ní ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos telephone zero eight zero six eight three three zero four seven three ẹ tún lè pe ọlákùnlé odùyọmí fúnra ẹ̀ sórí aago yìí zero eight zero nine four four two two one three two ẹ̀yin náà tètè lọ ra tiyín o ó ṣe pàtàkì púpọ̀. ìròyìn níyàjóyàjó ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn nítorí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ọba tó ń pèrè ayọ̀ wá pèrè fún mi o. ayọ̀ ìsọ̀rọ̀ ìgbènijà ọlọ́jọ́ méje lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ni lórí òkè di aṣẹ ìgbẹ́nijà mountain of authority labẹ́sẹ̀ ìránṣẹ́ pentikosta revival ministry níbi tọ́lọ́run ti ń ti pàṣẹ ọ̀pá àṣẹ iná agbára àṣẹ ìgbẹ́nijà káfí fún ẹni tọ́lọ́run bọ́dá bá jẹ̀ mú àṣẹ agbára ìgbẹ́nijà wòlíì ajínrere isaac adédèjì bàbá ìgbẹ́nijà láti máa tún oníkojúkọ ẹ̀dá kúrò nínú ìgbẹ́kùn ọ̀tá nínú ìṣòro ìgbẹ́nijà lọ́lọ́run ìgbẹ́ yìí ti ń gbẹ́ni níjà sàwòtá ayé ẹ̀dá tuesday march one to seven lòmíràn tó kọ́ pẹ̀lú àkòrí ọlọ́run ìgbẹ́nijà a defendant god lórí òkè àṣẹ ìgbẹ́nijà tó wà lẹ́yìn bí ọk Ìkú grammar school ìdí ìrókò amúlòkọ ọ̀nà àkàrà ń bàdàn. Bẹ̀rẹ̀ látàgọ́ méjìlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan. Pásítọ̀ tó ní sí ẹbọ́lá fọ̀ mbẹ́. Pásítọ̀ Ayọ̀bámi Oyèsánmi bàdà ṣẹ́wọ̀n ìdídókun. Pásítọ̀ Ọlálọ́kùn Pásítọ̀ Pádẹ́rẹ́. Àwọn olórí ẹ̀mí Káyọ̀dé Oyèwọlé. Ìṣòro ayé mi. Yẹmi David Látàbúlẹ̀. Ṣùbọ̀mí Adédèjì Ọmọlọ́gọ. Pẹ̀lú àwọn PRM choir. Prophet and evangelist Isaac Adédèjì lólùgbàlejò. zero zero three three four six one six two seven. Ọlọ́run ti ṣetán láti gbìyànjú níjà. Ìwọ ni o má rẹ̀ pẹ̀tì. Ọlọ́run mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákà létí àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléeṣẹ́ àjọ yákà wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Ah, ah n tí mo rí orí mẹ́rùlẹ̀ dákun sóò sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o sábà pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. o wa já mi sí ngbà náà. refugio experience store ti balẹ̀ bàgẹ́ sílùú ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amilẹ̀ títí ti kún bẹ̀ bátakùn láwọn bíi samsung tecno itel infinix oppo xiaomi vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó nílọ́wọ́ tó ní rí nǹkan accessories tún lubẹ̀ pàbíbà lówó tí ò gara pẹ́ẹ̀pẹ́ẹ̀ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant Smart Mobile Insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá ìtúnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kó o wá ara san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. Refugio Experience Store kalẹ̀ sí beside Fivo Service Center Asolẹ̀ bus stop along UCH Road Mọ́kọ́lá Ìbàdàn ọjọ́ Friday March four gan la kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ọgọ́rùn-ún oníbàárà tó bá kọ́kọ́ gbórí wọlé rajà lọ́jọ́ zero eight one six one two six zero zero one zero rìfújò ìrírí mẹ́rin ìrírí. ó lè kọ́kọ́ máa rẹ̀ o. ó ah, lè kọ́kọ́ bàbá máa rẹ̀ pẹ̀ tí o. tó bá dojú iṣẹ́. ó ah, lè bàbá máa dọ̀lẹ́nu o. wá ti máa gbọ́. ó ah, lè bàbá máa rẹ̀ pẹ̀ tí o. ó lè kọ́kọ́ kókó lọ́lẹ̀. ó lè kọ́kọ́ bàbá máa dọ̀lẹ́nu o. <laughs> ó le koko ògbóǹkẹjú ògùn òbílẹ̀ tí mú lọ́kọ láyà wà ní mùsùlùmí tó fi ń bá mu gbé po ó le koko sà ó le koko lọ́tínú bẹ́ẹ̀ kò nípalára no side effects ìjọba fòǹtẹ̀lù àwọn tó gbọ́n pa ẹ̀ wọ́n ń jẹ́rìí sí wípé ọba ló le koko lójú iṣẹ́ ó le koko ó wà káàkiri gbogbo ilé ìtajà oògùn àjẹbí tradu medical health care center tó wà lẹ́yìn young adebutos ososani junction òkè àdó ìbàdàn ló gbé e já jáde. ó lè koko. ó lè koko koko ló lè. ó lè koko bàbá má dọ̀lẹ́nu o hello Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtójọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń tilé iṣẹ́ Tekno wá. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti Show Me Love promo tó ń ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. nípa ìkéde ìfà yìí lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí latif adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní solar telecoms fún ìyíkoto oríire tó máa gbìnà zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọ àjọsọ wàṣà o blurry vision na when person no dey see wella e dey very common na different different things fit cause eye problem na who tell you say your eye no fit white like you no born pikin own abi dey don dey tell you say problems no go comot for your eye again you no wan do surgery you con dey take am say shey you no go go blind so e get one ogbonge eye product wey dey very good for eye diseases like eye pressure for eye blurry eye short plus long sightedness poor night vision and so on na immunoka you need <laughs> yes o oh. immunoka na collabo of educated plus talented oyibo pipo pipo carry am come from canada give the world Immunoca dey correct eye sugar e good for people wey no dey sleep wella e dey repair e dey boost immune system e never finish o oh. Immunoca dey fight and comot infection period pains eh. plus including stomach wounds eh. you fit order for your home now now and you fit go the office eh. wey tender for number twenty-one dipo awolese street magodo jr e phase two lagos zero eight zero six zero zero five seven five five seven zero eight zero six zero zero five seven five five seven na immunotherapy nigeria limited dey distribute am for naija e dey for pharmacy shop nationwide Imunoka for better health. ajá balẹ̀ ajá balẹ̀. ẹyin wọ́n ń sọ fún wa láti iléeṣẹ́ àwọn tí wọ́n máa fún wa níná wípé iná tí wọ́n ń fún àwọn ó ti ó ti kéré jù ìdínú tá a fi máa wà nù òkùnkùn nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ògùn pápá àgbòrò lẹ́ẹ̀bàdàn pé ẹ mọ̀ retí iná lọ́pọ̀lọpọ̀ gbà o kì í ṣe lọ́pọ̀lọpọ̀ gbà never expect power always never. nepa yes. láti eh. ọ̀sẹ̀ kẹta náà. Mm, ó ti fẹ́ mọ́ra ah. fẹ́ mọ́ra ó ti fẹ́ mọ́ra nígbà tí èèyàn ti ẹ̀tọ́ arípo òun kà kún kọjá lẹ́gbẹ̀ẹ́ jẹrẹ́tọ̀ ni. ogun kò sí náà kò sí epo kò tó ń jẹ kọlọ́hún ṣàdùn kẹjẹ ọ̀sá ti wà lára. Ah, ah, n ti máa gbẹ ẹ̀jẹ̀ náà nù. irọ́ o àti ẹ̀ bá kọ́kàn sí pọ̀. kọlọ́hún ṣàdùn ní máa ru ẹ̀jẹ̀ náà nù kọ́ lọ́hún ṣàánú ah, ni. ọlọ́run ṣàánú o. Ah, a ṣàbọ̀ ń bẹ̀ ń jọ kan. àmì o. Hmm, a bọ̀ ń bẹ̀ ọlọ́run ó sì bá ara àwọn aṣíwájú wa náà lọ́wọ́. àní wọ́n ní ẹni tó bá burú jù nàìjíríà ẹnìkan ló sọ ìsọkúsọ sí ni náà. ó ní ẹni wàá burú jẹ ni ah, ọ̀run àpáàdì ni yọ wọ̀ wọn ni àbúrò tó wọ̀ ọ̀run àpáàdì <laughs> kí mo ní ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ <laughs> from hell to hell eh. ọlọ́run <laughs> àwọn èèyàn ń sọ ìsọkú ẹ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ ẹ Jerusalem ti wá rèé o. ilé yìí o. ẹyin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan tí wọ́n sì ń taari gbogbo dèdè náà àti dèdè náà ní sí ara wọn. Hmm. ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Kano wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ Air Peace pé wọ́n rí kábíyèsí orí adé Kano ẹ̀mí abẹ wọn rí i fín kí ló sì ṣẹlẹ̀ wọ́n ní bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn kábíyèsí àti ikọ̀ ìjòyè àti àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ń bọ̀ láti Gambia kódà ìlú Banjul òun náà ni wọ́n ti fẹ́ gbéra máa padà bọ̀ Nàìjíríà wọ́n wá pé wọ́n sì ti búùkù iléeṣẹ́ bàálù ti Air Peace pé ẹ̀yin láàwọ̀ o àmọ́ ńgbà tí ẹ̀kọ́ òṣojú mímu ní Banjul tí wọ́n ti fẹ́ gbéra máa bọ̀ wọ́n ní àwọn ní dìlé ní orílẹ̀-èdè ti Gambia lọ ẹ bá ní dìlé ẹjọ́ ẹ bá wa dìlé bàálù ti yí fún wákàtí kan hmm. tó já sí pé gbogbo àwọn èrò bàálù náà tí wọ́n sọ wọlé wọn ò dúró fún wákàtí kan. ìpẹ́ nìkan ń bọ̀. torí pé kábíyèsí ń bọ̀ ó sì mọ̀ pé ẹni ọlá bá tọ́ sí kábọ̀lá fún un. wọ́n ní earpiece bá gbọ́n mú pé eh, lórí èwo. lórí èlò kí ló bá dé. <laughs> pé <laughs> ọmọ ọba kùnrin báyérò àdóbáyéró eh, ń bẹ̀ ń wá sọ pé kí ìyẹn prince isa bayero wá sọ fún earpiece pé kí earpiece kí ó tọrọ àforíjì tó lágbà lọ́wọ́ kábíyèsí ìlú kano ní earpiece wa ní àforíjì kí la ṣe gangan ná kò yé mi lórí ọrọ̀ ajé fún ìdí èyí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ igun àwọn ọ̀dọ́ nínú Arewa Arewa Consultative Forum ah, ọ̀dọ́ uh, ńbẹ̀ ti sọ pé káwọn ọlọ́pọlọ àtàwọn àgbààgbà mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ orílẹ̀-èdè kí wọ́n bá ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Kano àti ti ìlú Kano àti iléeṣẹ́ AirPeace kí wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ yìí kó tó di pé yóò fẹ̀jú kẹ̀kẹ́ bí iná inú ẹ̀rùn pé torí pé kò ní mútùmọ̀ jáde kí egun méjèèjì wa máa tàpóró gan láàrin ara wọn ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ gbogbo 2D ibẹ̀ ni mo ti ṣàfún yín o ojú ìwé ìkọkànlé ní ogójì punch ni wọ́n kọ sí. ní ìpínlẹ̀ ọ̀ṣun ìjọba ti sọ pé gbogbo ntọ́ bá gbà làwọn ò fún látàrí àwọn ọmọ ẹgbẹ́ òkòkò tí wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná wojú ara wọn ní jòjúmọ́ ayé tí wọ́n sì ń gbẹ̀mí àwọn èèyàn ní fọ̀nàfọ̀nṣù pẹ̀lú wàhálà lónìí wàhálà lọ́la ti ń bẹ́ sílẹ̀ látàrí èpòrò gan láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkòkò láwọn agbègbè kan nípínlẹ̀ ọ̀ṣun ìjọba sọ pé ìkòkò ní gbomi gbẹ̀yìn fún àwọn àti àwọn náà pẹ̀lú gbogbo wàhálà àjòjúmọ́ tí wọ́n fún ìjọba lórí bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn aráàlú ní kanambuṣẹ́ yíká àwọn ìlú ńlá kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí náà ni ó jẹyọ látàrí ìṣẹ̀lẹ̀ bú kan tí wọ́n sọ pé wáyé nílùú Iléṣà àti ní ìlú Ẹdẹ nígbà tí ó mọ sọ̀rọ̀ látàrí wàhálà yìí ẹni tí í ṣe kọmíṣánná fọ́tò ìròyìn ní ìpínlẹ̀ ọ̀ṣun arábìnrin fúnkẹ́ ẹgbẹ́mọdé ni ló ṣe àpèjúwe àwọn wàhálà yìí gẹ́gẹ́ bí ètò burú jù àti pé ìwà ọ̀daràn tí ìjọba òsì ní mọ̀ wòran lórí rẹ̀ ni wọ́n fi ọkàn aráàlú balẹ̀ wípé gbogbo ń tọ́ bá gbà ní ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun yóò ṣe o láti dájú pé gbogbo àwọn amòòkùnṣìkà wọ̀nyí tí wọ́n ń gbẹ̀mí aráàlú lórí pé wọ́n ní ìporógan láàrin ara wọn wọ́n ní ìjọba ọ̀rà rí wọ́ láti fi ojú wọn hàn fún òfin tí wọ́n sì jìyà àtàwọn bàbá ogun wọn. Hmm. àwọn alágbàtà epo marketers ti bẹ̀rẹ̀ sí ní ka eh, àdánù wọn lọ́kọ̀ọ̀kan wọ́n sì ti ń ṣàájọ lórí epo burúkú tí ó wọ ìlú ní orílẹ̀-èdè nàìjíríà ń jò ní wọ́n wá ti fẹ́ béèrè fún owó gbàmọ́bínú compensation látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ohun tí wọ́n pàdánù owó tí wọ́n lùsì pátápátá lórí epo burúkú tó wọ̀lú òun náà ni wọ́n ti ń ṣàjọba yìí o wọ́n ó gbé kawájú ìjọba àpapọ̀ wọ́n ó sì béèrè fún gbàmọ́bìnú abọ́bọ̀nsìn báwọn bá ti béèrè tiwọn ọkọ̀ rẹ tó ní ń wúkọ́. ọkọ̀ tèmi ò wúkọ́ ok ó ti ń wúkọ́ rẹ kéku wọ́n wọ́n ti po sọ́kọ̀ wọ́n ní kò sí ponu jẹ́ríkà ni o wọ́n náà ní ti ponu kẹ́gì fún wa torí náà àtàná láti bí ìjẹfà àtàná láti jẹfà. ìyanu kò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ rẹ. ó ti ṣẹlẹ̀ ní. ok kò sí wàhálà ṣé o lè kà é tó wà ńlẹ̀. ṣé ìròyìn náà lọ wá wá bí gbà yé ìròyìn ọ̀wọ́n ó sì á wá jẹ́ ó sì á wá jẹ́ máa kí ló dé. ok ok jẹ́ kí n bọ̀ wo ìkan ní àhín kò fi lajú dáadáa kò fi rí ti bẹ níwájú rẹ̀ ń bẹ̀ ọ́. nínú ìròyìn tèmi ń wò lọ́ọ̀kan mi báyìí àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé ọ̀pọ̀ tó ṣeé ṣe tó wá di ní ọ̀sán tẹ́ẹ̀mọ̀ gbọ́ lórí ọgbẹ̀nután àti ọkọ̀ sísọ lórí ìkànnì wa níyà. Eh? ṣùgbọ́n ìròyìn tí àyè tá a fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan èyàn lórí ti ìporogan wàhálà ìkọlùkọgbà tí ń wáyé láàrin ti orílẹ̀-èdè Russia àti Ukraine àwọn èèyàn ti sọ̀rọ̀ náà wérò yìí wọ́n ló yẹ kí àwọn alágbára àgbáyé ẹ pé Putin níbi tí bá ti gbọ́ ẹ kìlọ̀ fún kẹfà ní etí ó nìkan ẹ sọ fún pọ́pẹ́ ọpọn mọ owó mẹ́ta ni oòrò mọ ọdẹ mọ ẹ pé kọtẹ jẹ́jẹ́ o ní kí àlàáfíà ò lè bá àjọba ní orílẹ̀-èdè àgbáyé. ìròyìn kan náà ń bẹ lójú ìwé kejìlá àti ìkẹtàlá punch ìròyìn bíi méjì ní àkọ́kọ́ wọ́n ní ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní igun kan nínú ẹgbẹ́ APC faction kan bẹ̀ lọ́ṣun tí wọ́n faramọ́ mínísítà ètò abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá àná tí í ṣe ọjọ́ àìkú Sunday òun náà ni wọ́n sọ pé ìwé àgbà ẹjọ́ ọkọ̀ tẹ́nilọ́rùn táwọn pè sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ APC kẹ́nikẹ́ni ọmọ gbìyànjú láti sọ pé àwọn pa mọ́lẹ̀ fínfín o torí pé àwọn ò ní í gbà Moshood Adeoti òun náà ni wọ́n jọ figagbága pọ̀ pẹ̀lú ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Oyètọ́lá nínú ẹgbẹ́ APC kan náà àmọ́ tí kinní ọ̀hún jámọ́ Oyètọ́lá tó jámọ́ lọ́wọ́ ìwé ẹ̀sùn pẹtísàn lọ́ba gbòde lórí ọ̀rọ̀ ọ̀hún ojú ìwé kẹtàlá ìwé ìròyìn punch ní abẹ́ ẹ̀ náà ni mo tún ti rí ìròyìn níbi tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ọ̀rọ̀ kàn láti bíi wọ́ọ̀dù márùnlé ní ọgbọ̀n ní rẹ́mọ ìyẹn rẹ́mọ federal constituency ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ tí ń bẹ nípínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n ti ké sí igbákejì ààrẹ nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò pé kó kéde kó kéde pé òun ọ̀rọ̀ ọ̀nà lójú ọjọ́ pé kí ló dé tí ò tètè kéde ń pẹ́ o ẹgbẹ́ yìí lábẹ́ àbúradà president, uh, president of uh, eh, um, mm, Yẹmi Ọ̀ṣínbàjò twenty twenty three ẹni tí wọ́n fi jà rẹ fún igun tí ń polongo ìbò fún Yẹmi Ọ̀ṣínbàjò 2023 twenty three tó ẹni tó fi ìgbà kan jẹ́ alága kanṣu ìjọba ìbílẹ̀ àríwá Rẹ́mọ North wọ́n ní òun panupọ̀ pẹ̀lú ẹlòmíín náà tóun náà jẹ́ olórí ọmọ ẹgbẹ́ òṣèlú ti ọ̀pọ̀jù ní igun bẹ̀rùn John Ọbáfẹ́mi láti kéde pé bókùràwọ̀ kan ní sánmọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò làwọn bá lọ àmọ́ kí bàbá náà tètè yọ sí bọ́ńbọ́ kí wọ́n kéde tààrà fáyé gbọ́ níbi gbogbo pé àwọn fẹ́ díje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ojú ìwé kẹtàlá Punch ni mo ti mílíọ̀nù náà kà. ọ̀dà wọn ní wàhálà sì tún kù fún Abba Kyari nítorí pé ẹnìkan tó náà ti bọ́ sọ́wọ́ ìyàjẹkúrógbó wọ́n ní ó ti béèrè níwájú ilé ẹjọ́ pé kí wọ́n fún un ní forty eight million naira nítorí pé ilé ẹjọ́ ti sọ fún Abba Kyari kan san òun sì ń fẹ́ kó yí owó òun di sísan ọ̀gbẹ́ni Hafiz Majid ìkan nínú àwọn tí ó forí kó ìkọlù kọgbà àwọn ọlọ́pàá lábẹ́ ẹni tí í ṣe igbákejì kọmíṣánná ọlọ́pàá Abba Kyari tí wọ́n sì ń bá wọ̀ nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní lẹ́yìn tí wọ́n bá lè e kú ò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tán kí wọ́n sì sọ fún o owó tí ilé ẹjọ́ tí wọ́n pàṣẹ pé kó san fún gẹ́gẹ́ bí owó ìtanilójì forty eight million naira ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun fẹ́ kí owó òun kó máa sọ̀kalẹ̀ ni àjọ NDLEA wọ́n ti ṣiṣẹ́ kan òbítíbitì àwọn oògùn burúkú kan oògùn olóró àti owó táwọn kan ń rọ́bọ̀ láti Pakistan Austria Italy Lagos airport ni wọ́n ti rí àwọn tí wọ́n sin gbèrè ojú nínú àjọ NDLEA ọmọ ọ̀dọ̀ àgbà kó pè wọ́n hùn ah, hmm, lágbọ́ pé wọ́n ti kẹ́fìn àwọn òbítíbitì ẹrù ńláńlá kan táwọn èèyàn ti kó pamọ́ bíi heroin àti àwọn oògùn olóró búkúbúkú bí wọ́n ṣe díjọ lọ́bàrá lọ́bàrá tó sì jẹ́ pé owó kànjà náà nìyọ́ bàdé o níbo wọ́n ti rí pápákọ̀ òfurufú ti Murtala Mohammed tó wà ní Ìkẹjà ní ìlú Èkó òní wọ́n ní àwọn ẹrù ló bìtìbìtì tí wọ́n kó dé yìí láti Pakistan ni o Austria àti Italy ni wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ni à ẹ ní lọ wọ́n fẹ́ gbé kọjá lọ sí United States United Kingdom àti ní Canada. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú aago mẹ́wàá ló kù ìṣẹ́jú mẹ́rìnlá yìí á ta ọjà tó ṣẹ́kù lórí àtẹ̀bá bá padà dé èyí tó ṣẹ́kù nú àwọn ìròyìn àjá balẹ̀ ẹ̀yìn lẹ́ni o ajá balẹ̀ ajá balẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣó ń di àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tiná ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ tilé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngún nísọ̀kínní ló ń kéde Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State. Formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME. Candidates who choose the university as their first choice and second choice or did not choose at all are advised to do a change of institution to OAU Tech as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU Tech as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng. For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saleo Register strong. kò sí tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kọjá òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Good morning, sir. I did the all translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù dé adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ ìbò òbú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kúwèé náà jáde. zero seven one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ. Holy Ghost arise o and fight my battle. Ẹ́fọ́tà gbogbo èèyàn ẹ máa bọ̀ kájọ gbàdúrà ní èbúté yíyanjú níbi tí Jésù oníṣẹ̀yanu yóò ti máa dá gbogbo wa lóhùn. Praising God Power Prayer Church àgọ́ ìyì tí wà ní block six Olúyọ̀lé office complex lẹ́yìn Fẹ́gbẹ́ch filling station New Garage Ìbàdàn lọ́lọ́run ti pàṣẹ ìpàdé àdúrà yìí pé kó wáyé. Àkòrí ẹ̀ Ẹ́fọ́tà Mark seven thirty four ní Thursday three oṣù kẹta March ọdún yìí. Aago mẹ́fà ìdájí ni náà àdúrà ó ti bẹ̀rẹ̀ sí ní jò. Ẹni àmì rọ́rọ́ tí Ọlọ́run á lò láti bá wa sọ̀rọ̀. Pásítọ̀ Ṣeun Oyèwùsì oníwàásù Prophet and evangelist so ọ̀dẹ́tọ́lá lólùgbàlejò ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé bíi máa wà ń bẹ̀ àti àwọn olórí ẹ̀mí olókìkí zero eight zero three four four eight zero eight double two ìgbàlà ìwòsàn ìdáǹdè àṣeyọrí àlùyọ àti ìbùkún rẹpẹtẹ ní jésù oníṣẹ̀yàló ti ṣèlérí ẹ̀ pọ́nmọ́ fún gbogbo àwa tá wà níbẹ̀ ní èbúté yíyanjú lọ́lọ́run àti yọ pàṣán ti wo gbogbo ayé rẹ̀ láàárọ̀ tọ́sídẹ̀ẹ́ three oṣù kẹta ọdún yìí níjọ God's power prayer church new garage ìbàdàn dìde jájọ gbàdúrà gbogbo ayé rẹ̀ ni jésù máa a ó sì jọ ní testimony lórúkọ jésù ajá balẹ̀ ajá balẹ̀. bẹ́ẹ̀ ni ipa tó di ipa wà fún wọn jẹ́ kí máa gbọ́ ọlọ́run mọ̀jẹ̀ kéèyàn òṣìṣẹ́ rógun ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ INEC tí wọ́n lò níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Imo hmm. àtúndìbò báyìí election tó wáyé hmm. níbẹ̀ hmm. wọ́n ní wọ́n sọ pé àwọn tó bá wọn ṣiṣẹ́ bẹ̀ àwọn òṣìṣẹ́ onípàjáwìrì hàn dókítà fún wọn pé wọ́n fọwọ́ bá wọn àwọn kan bẹ̀ lẹ́yìn wọ́n sì gbé àwọn kan sá lọ ah. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nù wọ́n ní ẹni tí í ṣe alábòjútó fún ètò ìdìbò nípínlẹ̀ Imo Professor Chukwuemeka Ezeonu ló sọ̀rọ̀ jáde lánàá ńgbà tí ń jábọ̀ fáwọn oníròyìn wípé èyí ni bí gbogbo àwọn nǹkan bó ṣe lọ o torí pé àwọn abùdóbì kan wọ́n ní àwọn èèyàn fàbínú yọ ńbẹ̀ tí wọ́n sì dojú nǹkan délẹ̀ díẹ̀ níbẹ̀ hmm. ọ̀pọ̀pọ̀ àwọn tó sì jẹ́ òṣèlú ètò ààbò wọ́n ní wọ́n gbìyànjú o láti rí i dájú pé àwọn òṣìṣẹ́ àwọn kan tí wọ́n ń gbé sá lọ wọ́n rí díẹ̀ gbà padà wọn ò sì tí ì rí àwọn kan lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Hmm. ọlọ́run yóò ṣàánú wa o bíṣọ̀bù àgbà ìjọ catholic ní ẹkùn àbújá most reverend ignatius kaigama wọ́n ní ó ti sọ̀rọ̀ sókè pé ìjọba àpapọ̀ nàìjíríà ò ṣe dáadáa o pẹ̀lú bí wọ́n ṣe ń wo ọ̀rọ̀ epo tó fẹ́ mọ́ ọdọ́gbọ́n wọ̀nyí àti ìyanṣẹ́lódì ASUU tí ìjọba ń wò níran ẹgbẹ́ tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ kíkọ́ láwọn fásitì ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe àwọn olùkọ́ àgbà ni wọ́n ti fọn mú mọ́jọba àpapọ̀ Nàìjíríà lọ́wọ́ láti jẹ́ kí kan yẹ fún orílẹ̀ tí wọ́n ń pè ní Nàìjíríà yìí ìròyìn yìí ó jù bẹ́ẹ̀ lọ o mo ní kẹ́yìn náà lọ gba balance ẹ̀ lójú ìwé kẹta The Nation tó jáde lóòrọ̀ yìí. all right kó tó di pé a dìde ìjà sọ àwọn football club eh, tí wọ́n fi gàgbàgà lánàá tíìmù rẹ tíìmù rẹ ẹ̀yin klọ́ọ̀bù mi. ó yá sọ fún abóṣe lọ lánàá Liverpool ni. àní mm, mm, mm, sọ fún abóṣe lọ. ìdíje kọjú síbi kí n gba sí ọ nine eight eight nine. Ah, ah, ah. kí ni sí ọ. ok ok o ti sùn lọ o ti sùn lọ eh, ten eleven ni ẹ mọ pàṣẹ Jacob àgbà Chelsea. <laughs> àwọn ọgbà kò sí lọ́wọ́ Chelsea tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àwọn ni wọ́n rò pé wọ́n máa gbà tẹ́lẹ̀ ìtumọ̀ nìyẹn. <laughs> ok ọ̀dà àti dé ẹja àmọ́ tí ọba yọ ní ọwọ́ tààrọ̀ tó ní. ibi tí ọba yọ òun náà ni ẹ̀ka nǹkan àmúṣagbára energy hmm. àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iná ẹ̀lẹ́ntíríkì iná ọba epo bẹntiró wíwọ́n rẹ̀ àwọn òṣìṣẹ́ láti ọ̀dọ̀ àjọ IBEDC àti IPMA àwọn ni àlejò wa mo rò pé àwọn òṣìṣẹ́ IBEDC hmm. <laughs> wọ́n ti ráàyè wá báyìí mo pè wọ́n jẹ́ òní wọ́n láwọn ti fi rìlíìsì síta àwọn ò nílò àti wá mọ́ fún interview èmi náà yà mẹ́nu mọ́. àbí kílá kílé yẹn wá ṣe lágbájá wọn ni wọn wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú ah, ah. ìjọ mi ó sì wà táwọn gẹ́gẹ́ ó nílò ó nílò pé ojú gbọ́dọ̀ kojú ọ̀nì ìwọ náà kò sojú ńlẹ̀ <laughs> <laughs> wọ́n ti dìde o àwọn èèyàn rẹ̀ ń ah. àwọn èèyàn wa. Eh, ọ wà dìde báwọn. ó oh, oh, ẹja àtajà díẹ̀ ẹja àtajà díẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. àwẹ̀ tàdúrà aládọ́ta ọjọ́ tó lọ lọ́wọ́ ní sídọ̀ kẹ́sọ̀ ní church ṣe bí ọba ọjọ́ méje tó kù tó máa parí ìpàdé àdúrà yẹn máa gbóná girigiri yàwé orúkọ ọlọ́run máa dáhùn àdúrà rẹ tó bá lè wá o. ẹni o ikú lọ́jọ́ yìí. torí agbẹ́mọ̀gbẹ́ ìbùkún rẹ̀ pẹ́tẹ́ tó kún kẹ́kẹ́ sínú ẹ̀. ó ti ń tẹ́ lọ́ba yìí. ọkùnjọ méje tí ó parí ló papọ̀ mọ́ ìpàdé àdúrà olóṣooṣù yẹn. bedside one two three. agbára gba ìpàdé àdúrà tá a pa kórí ẹ̀ níyàwó ẹ̀ máa sọ kalẹ̀. iṣẹ́ bí ọba ẹ̀kọ́tà sáremu ìdí omi ẹ̀ pọ́ńtẹ́rì alákíá ìbàdàn. bẹ̀rẹ̀ láti monday february twenty eight títí wọ sunday march six ọdún yìí. aago mẹ́jọ òwúrọ̀ ní ìpàdé àdúrà láti monday wọ thursday. aṣálẹ̀ friday ní sọ́ọ̀rù alágbára. ìsìndùpẹ́ náà fi kásẹ̀rẹ̀ lẹ́ sunday. bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀. ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé. àtàwọn adégbòdù twins ni ó kọrin ẹ̀mí bẹ́ẹ̀. apọ́sù dr prophetess mrs ẹsẹ̀mọ̀ mustapha jẹ́bi bàbá àti mama ṣe bí ọba lórúkọ àlejò àgbà. jésù retí rẹ kí wọn náà lè máa ṣe ọba. àbájáde èsì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ obìnrin ní máa ń kojú ẹ̀fọ́rí inú nínú ẹ̀yìn àti ẹsẹ̀ dídùn lásìkò tí wọ́n bá ń retí nǹkan àlejò wọn bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àìbalẹ̀ ọkàn àti àìlera lè ṣokùnfà kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í sì jẹ́ kó tètè dúró lára obìnrin onímọ̀ sáyẹ̀nsì lórílẹ̀‐èdè Canada pẹ̀lú wàrà màálù láì ní kẹ́míkà nínú ni wọ́n fi ṣe ìmúnuka tọmọdé tàgbà ló lè lò ó ìmúnuka ó lè ríra ní tonic pharmacy UCH Ìbàdàn Fumac pharmacy mobile ring road Ìbàdàn àti elite pharmacy Bódìjà Ìbàdàn tó fi mọ́ gbogbo ilé ìtajà oògùn tó bá súnmọ́ ilé iṣẹ́ immunotherapy lálágbàtà rẹ̀ zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero tí o bá lo ìmúnuka tí kò sí àyípadà yọjú sí dókítà dókítà rẹ. ajá balẹ̀ ajá balẹ̀ ibi tá a roko tì sí láǹfà bọ̀ sí ọ̀rọ̀ ń pa yín tí azigran tó fẹ́ tẹ pẹpẹ láàárọ̀ ń pa iná ọba àti epo àbí. Oh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yóò lẹ́yìn ti níná. ah yóò ti tó àbàtẹ o àbàtẹ ọ̀sẹ̀ mẹ́ta. ṣébàdàn ló sì ń gbé. irọ́ ìjẹ̀bú ni mò ń gbé. ok ẹ lè níná ìjẹ̀bú ah, eh, ni èyí nínú àbí. ebi mo ní a lè sọ a lè sọ. Eh, ngbó ni wọ́n ti. ìjọ tí wọ́n ti níná ti pẹ́ eh? àwa táwa ni ó ti di baraku. wọ́n náà ìjọ ìwà nù. à ń pèsè iná fúnra wa náà ní kìí ṣe pèsè omi pèsè iná pèsè security. àṣìbá béèrè pèsè ọ̀lẹ́po epo wà nínú ọkọ̀ kò sí epo tá a fi tanná lé. ń fà nínú tọ̀dọ̀ tiẹ̀. kò sí fa àwọn táǹkì ṣe ò sí fa. a fà á dorí ẹ̀kúndùn á dẹ̀gbẹ́. a ah, ah, jẹ́ àbàjẹ́ níbi ọ̀rọ̀ dé dúró Isaac ní gbogbo ohun tó lè jẹ́ kí Nàìjíríà ò sí ìkì òun náà ló gbé wá energy in focus léyìí tó jẹ́ petrol àti electricity scarcity. ọ̀dà ah, ah, ah, ọlọ́wọ́n bá ní yanjú rẹ̀. epo àti.